وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدركم الله سبحانه وتعالى قبتي سواكو تدوسي لوري الإسلام لوري السنة لوري السلفية تفدي أسكوي abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú àánú àti nínú kẹrẹ kó dákun kí a ó ṣe ìkẹ́ yìí náà ní ìkẹ́ tí ó pé lórí wa pẹ̀lú kọjá sí wípé gbogbo ìṣẹ̀mí ayé wa tá a lò tábì lọ pàdé ọlọ́wọ́ kọ́lọ́n kó kó ṣàánú wa kó jẹ́ kí ìṣẹ̀mí yẹn kí ó dúró lórí ẹ̀sìn Islam lórí sunna lórí sàlàfíà àdáwò tí ó ṣẹlẹ̀ sí wa tí a ò fi ní ṣe súnnà mọ́ táwọn dẹ̀ fi ní ṣe ìsìláàmù mọ́ táwọn ní rìn lànà sàlàfíyà mọ́ ọlọ́run dákun kọ́ mọ́ jì kí ó bẹ́ẹ̀ ní kò kan wa ọlọ́àjọ kan sọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala أسأله سبحانه وتعالى أن يحيينا على السنة السلفية والإسلام وأن يميتنا عليها وبلغ الله سبحانه وتعالى كيوا كم واتمي لوري السنة لوري السلفية لوري الإسلام كل قوى لوريه

látinú tíra tanbihatun ala ahkamin takhtassu bil mu'minat li sheikh salih bin fawzan al-fawzan allah yahfazuhu wa yar'ah nínú àwọn tíra tí a pàlẹ́sà fún ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí wípé wọ́n kọ tíra yìí ní ìdápàlẹ́sà fún àwọn obìnrin láti kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ni a gbé kalẹ̀ fáwọn obìnrin ni àwọn obìnrin mùsùlùmí torí ẹ̀ àtírà méjì tí a ń lò wọ́n kọ tírà yìí fún ìkọ́ àwọn obìnrin mùsùlùmí lẹ́kọ̀ọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni nasihati linnisa lisheikh ummi abdillahi binti sheikh mokbil hadi alwadi'i àkọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó bá wa sọ wọn ọlọ́ọ̀bà kó sì bá kẹ́ bàbá wọn nam aka fọ́nra wa lónìí láti ojú ewé ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́ta eighty one lábẹ́ àkọlé ẹlẹ́ẹ̀keje àbí lábẹ́ ìdájọ́ ẹlẹ́ẹ̀keje khuruju nisa'i ila salati al-eid àwọn obìnrin ìjáde àwọn obìnrin lọ sí eid ìdájọ́ kóbìnrin jáde káwọn obìnrin jáde láti lọ kírun eid ká lọ sí ibi tá a ti ń kírun eid tó pè ní ìran ọjọ́ ọdún. al-ummi atiyata radiyallahu anha qalat ó wá látọ̀dọ̀ ummu atiya ìkànnà àwọn sọ̀hábíyà ìkànnà àwọn obìnrin dáadáa tí wọ́n jẹ́ ọmọ kíwà nabi sallallahu alaihi tí wọ́n jẹ́ nabi ni ọ̀dọ̀ wọn ni hadith ti wá àwọn náà ń pè ní Ummu Atiyya Ummu Atiyya ìyá dáadáa ni wọ́n onímímọ̀ ni wọ́n olùgbẹ̀gbà wa ìmọ̀ ni won so hadith yìí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn kọ́lọ̀nkọ́bà kẹ́ wọn kọ́lá ìyá yìí sọ fún wa wípé amarana rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kíkẹ́ àtọ̀lọ́wọ́n ọba kó wọn bá wọn wọ́n pa wá láṣẹ أنخرجهن في الفطر والأضحى أنخرجهن في الفطر والأضحى العواتق والحيض وذوات الخدور وأما الحيض فيعتزلن الصلاة وفي لفظ المصلى ويشهدن الخير ودعوة المسلمين رواه الجماعة قالوا انت الله با ìkí ọlọ́run bá ní ọlọ́run bá kú mọ́ bá wọn wọ́n pa wá láṣẹ kí a mú àwọn ká mú jáde lọ́jọ́ ọdún méjèèjì ká mú wọn jáde lọ́jọ́ ọdún méjèèjì ọdún ìtúnú àwẹ̀ àti ọdún iléyá aláwàtíkọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń di ọlọ́mọge àwọn náà ń pè ní àwọn obìnrin tí wọ́n ẹ̀ṣẹ̀ ń di ọlọ́mọge ànábìpá aláṣẹ ká mú wọn jáde lọ́jọ́ ọdún ìtúnú àwẹ̀ àtọdún léyá wàlúṣóyà àwọn obìnrin tí wọ́n ti ń ṣe háyọ́bọ̀ àwọn obìnrin tí wọ́n ti ń ṣe nǹkan àládà wọn tí mọ́ ń ṣẹlẹ̀ tó rìn lóṣooṣù ká mú wọn jáde tó yẹ pé yàrá nú làwọn tó máa ń gbé lẹ́yìn tẹ́ bá wọnú ilé tán ẹ̀yẹ̀ tó máa lọ sínú yàrá inú yàrá inú yàrá ibi àyẹ̀pamọ́ tán máa ń wà bọ́ ṣe máa ń wà ní àyẹ̀pamọ́ tó yìí ní yàrá nú tó yìí tó bá di àsìkò ọdún ìtúnú àwẹ̀ àtọ́dún léyà ànábì sallallahu alaihi wasallam ká mú wọn jáde wa amma al-hayyadu fa ya'tazilna as-salah wọ́n ní ẹ̀rí àwọn obìnrin tí ń ṣe háyẹ́bọ̀ ń ti wọn àwọn ó yẹra fún ìrun kíkí wọn ó yẹra fún ọ̀ní bá wa kírun wà fi láwùzín nínú gbólóhùn kan nínú gbólóhùn míì náà fi gba hadisi wa almusalla wọn ó yẹra fún ààyè ibi tá a ti ń kírun wa yashhadna alkhayr lọ́jọ́ yẹn wàdá àwẹ̀tẹ̀ mùsùlùmí wọ́n ó dẹ̀ lọ kópa àwọn náà lọ fojú gan ní ìpèpè àwọn mùsùlùmí àdúà àwọn mùsùlùmí tí yóò máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn so wọ́n fẹ́ ká mú wọn jáde káwọn náà kí wọ́n jáde láti dunnú láti dunnú pẹ̀lú àwọn mùsùlùmí káwọn náà lọ gan ní oore tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí bákan náà ká lọ gan ní àwọn àdúà àwọn àgbáríjọpọ̀ àwọn àfáwọn ní hadith àwọn wọn gba hadith yìí wá qala Shawkani alimamu Shawkani al'alamatu Shawkani wọ́n sọ nígbà tí wọ́n fẹ́ sàlàyé hadith yìí wọ́n ní wal hadith wa ma fi ma'nahu min al wọ́n ní hadith takayi àtàwọn eléyìí tó wá lórí ìtumọ̀ yìí àwọn hadith tó gbèrú ìtumọ̀ yìí náà wá mí nínú àwọn ahadith tó pọ̀ طوى بلوتما حديث تاكاي قاضية بمشروعية خروج النساء قاضية بمشروعية خروج النساء في العيدين إلى المصلى من غير فرق بين البكر والثير والشابة والعجوز والحائض وغيرها ما لم تكن معتدة أو كان خروجها فتنة أو كان لها عذر انتهى كلامه رحمه الله تعالى آه وني hadithu yìí àtàwọn tí ó nítumọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ahadith tó pọ̀ wọ́n ní wọ́n ń ṣèdájọ́ wọ́n ń ṣèdájọ́ nípa ìbáwòfin mu káwọn obìnrin jáde bíbáwòfin mu káwọn obìnrin jáde láti lọ kírun ìdì méjèèjì káwọn obìnrin jáde lọ sí ibi tá ti kírun ìdì min ghayri farqin bayna al-bikri wa sayyidi láì ṣèyàtọ̀ láàrin obìnrin tí ó jẹ́ ọ̀dọ́mọbìnrin ọlọ́mọge tí ó ti mọkùnrin rí àti obìnrin tó jẹ́ abilékọ tó ti mọkùnrin rí kò sí yàtọ̀ láàrin wọn bí ọ̀dọ́ bí ọ̀dọ́mọbìnrin tí ó ti lọ́kọ tí ó ti mọkùnrin rí bí ó ṣe lọ bẹ́ẹ̀ làwọn ọlọ́mọge àwọn adélébọ̀ àwọn adélébọ̀ àwọn náà jáde àwọn náà lọ kò sí yàtọ̀ láàrin wọn wàṣáàbàtì bákan náà kò sí yàtọ̀ láàrin ọ̀dọ́bìnrin wàlàjúz àtàrúgbó ọ̀dọ́ lọ arúgbó lọ wàlháìl kódà obìnrin tí ń ṣe háìl tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ tó yẹ pé háìdọ̀ rẹ̀ ó ń wá níjọ́ ọdún yẹn àwọn náà lọ wa ghayriha àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn nínú gbogbo ọ̀nà obìnrin ma lam takun mu'taddatan wọ́n ní tí èbá ti ṣe kóbìnrin yìí ṣe ìdà lọ́wọ́ àwọn tí ò ní jáde nìkan lóbìnrin tí bá ṣe ìdà wọ́n lódì tó bìnrin ọ̀bá ti tí ọ̀bá máa ṣe ìdà ìdà méjì lóbìnrin ní a ní ìdà tó talaq a sì ní ìdà tó wàfà so òun ni ìdá ẹni tọ́kọ pọ̀ àti ìdá ẹni tí ọkọ rẹ̀ kú méjèèjì òun ni ìdá aw kana khurujuha fitnatan àbí kó jẹ́ sí wípé ìjáde obìnrin yìí fitna wà ń bẹ kóbìnrin jáde àbí tó bá jẹ́ sí pé fitna wà níbi kóbìnrin jáde àwùkárẹ̀ láhà ọ̀dùrùn àbúfin yẹn ní àwùjáre kan tí òfin lè mú jáde irú àwọn yìí nìkan ni ò ní lọ malam takun lódì wọn bá tóbìnrin ọba tẹ ìdá lọ́wọ́ àwòkánà khurujuha fitnatan àbí jíjáde obìnrin lódì wọn bá tí ìbá ti ṣe fitna ní kó jáde gbogbo obìnrin tó wáyé pé ìjáde yóò fa fitna láwùjọ kò gbọdọ̀ jáde àwòkánà láha udhrun àbó ní bóyá rẹ̀ ń ṣe bóyá wà lọ́spítù tán admitted àbí wọ́n ti ẹ̀ ti discharge náà ṣùgbọ́n kò lè ti jáde kò tí ara rẹ̀ ò tí ì le láti máa jáde síta ó sì wà ní orí ìdùbúlẹ̀ ààrẹ náà ni ṣèrú àwọn bẹ́ẹ̀ àtàwọn excuses míì tó ẹ pé ó lágbára débi wípé kò lè mú èèyàn jáde irú àwọn èèyàn nìkan ni so ọ̀rọ̀ Alimamu Shawkani parí síbi wọ́n ní kálọ̀ wo nú kálọ̀ wo mùjáládùn ẹlẹ́kẹta page 306 mo rò pé nu tíra nílù àwùtọ́rù náà rí fáàsì tó wọn dárúkọ tíra bíbá wọn kàn sọ wípé ká lọ wo mùjẹ́lájọ́ lẹ́kẹta page 306 ṣùgbẹ́tí tó súnmọ́ jù náà ni pé nílù àwùtọ́rù òun náà ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ وقال شيخ الإسلام ابن تيمية في مجموع الفتاوى وني شيخ الإسلام ابن تيمية أقبافا إسلام تركوا رنجا ابن تيمية آه وصل مجموع الفتاوى ni mujalla jole kefa page 458 de 459 wani fakot akhbara almu'minatu anna salatahunna fil buyuti afdal lahun فقد أخبر المؤمنات فقد أخبر المؤمنات أن صلاتهن في البيوت أفضل لهن من شهور الجمعة والجماعة إلا العيد فإنه أمرهن بالخروج فيه bilkuruji fihi wọ́n ní anábì sallallahu alaihi wasallam fún àwọn obìnrin olùgbàgbọ́ òdodo anábì fún wọn nírò wípé dájúdájú ìkírun wọn nílé kán máa kírun lé ọlọ́lá fún wọn ju kí wọ́n lọ máa kí jùmọ̀ lọ káwọn obìnrin kan jókòó sílé kán máa lọ sí jùmọ̀ òun ló lóore ju kán lọ sí jùmọ̀ lọ wal jamaa káwọn obìnrin kan jókòó sílé kán máa kírun wọn lé òun lọ́lọ́lá ju kán lọ kírun jamaa mọ́sálásí lọ illa al-eid àyàfi eid nìkan ní ló lóore kí wọ́n lọ ju kí wọ́n jókòó sílé lọ ṣùgbọ́n ìrun júmọ́ à kan kí nílé kan kí zóòrò wọn nílé òun ló lóore ju kan lọ kí ìrun júmọ́ à mọ́sálásí lọ bákan náà ìrun jàmọ́ àwọn kan nílé ọlọ́lọ́lá fún wọn ju kan lọ kí ìrun mọ́sálásí lọ فإنه أمرهن بالخروج فيه فإنه أمرهن بالخروج فيه Ànábì sallallahu alaihi wasallam fáwọn obìnrin láti kí wọ́n jáde ní ọjọ́ ọdún kan lọ kírun Eid so ìjáde lọ́jọ́ ọdún láti lọ kírun ìdì nìkan lọ́lọ́lá fáwọn obìnrin nínú ọ̀run tí yẹn máa ń jáde lọ kí tó bá ti yàtọ̀ sí yẹn ìrun júmọ́ kọ̀ lọ́lá fún wọn fún wọn jáde lọ kí ń tọ́ lọ́lá jù nìkan kí ń lé kọ́kí zohor bákan náà lọ jàmáà kan wọn kí ń lé òun lọ́lá jù fún wọn ìrun àwọn ọ̀run wákàtí márùn-ún wa kan lọ́lá jù nìkan kí ń lé ṣùgbọ́n àwọn ìd ànábì pa wọn láti kí wọn jáde lọ́jọ́ yẹn wàlá àlàhù wallahu a'lam li asbabin Ibn Taymiyyah ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn sábàbí tá a fẹ́ mẹ́nu báyìí ló fà á tánà bí fi ní kí wọ́n jáde lọ kírun Eid wọ́n lọ́lọ́run ló mọ̀ ju àwọn kan fẹ́ gbìyànjú ni ijtihad Ibn Taymiyyah lélẹ́yìí ìgbìyànjú ni ayé ìgbìyànjú ni nítorí ẹlẹ́rìí pé wọ́n sọ wípé wallahu a'lam wallahu a'lam wọ́n ni wala'allahu wala'allahu ó ṣe é ṣe kọjẹ́ sí wípé àwọn onímọ̀ wọ́n ní àmánà púpọ̀ ẹ̀rí pé sírọ̀ tán gbé wáyé kò ń sírọ̀ tó jazmi kò ń ṣe gbólóhùn ẹni tí ó ṣú ọ̀ pátápátá tó fẹ́ gé ọ̀rọ̀ hàn ẹni tó kàn fẹ́ gbìyànjú ni pé ó ṣeé ṣe kọjẹ́ sí pé ìtọ́fà àwọn ìdí tá fẹ́ sọ ìní ọlọ́run mọ̀ ju ìgbìyànjú lásán lélẹ́yìí o aṣàdúhà alákọ̀ọ́kọ́ nù tá a rò wípé bọ́yá ó lè jẹ́ ìdí pàtó tí wọ́n fi ní káwọn obìnrin lọ kírun ní ìdí kájáde lọ kírun eid annahu fi sunnati marrataini annahu fi sanati annahu fi sanati marrataini fakubila bi khilafi jum'ati wal jama'a wọ́n ní alákọ̀ọ́kọ́ ìdí tá a wòye sí tá a fura sí òní wípé ẹ̀ẹ̀mejì lọ́dún péré náà ní nǹkan yìí ṣẹlẹ̀ tó yẹ́ rí pé ìjáde yẹn ọ̀pọ̀ nìyẹn nítorí wọ́n fi lè máa so wọ́n ní ó sì ti kọjẹ́ pé nítorí ẹ̀ ni fọ̀kúbìlà nítorí ẹ̀ wọ́n wá gbà á wọ́n gbà á lọ́wọ́ wọn pé kán jáde bi khilafil jumu'ati wal jama'a yàtọ̀ sí júmọ́ àtọ́kọ́ sí ọ̀sẹ̀ ni yóò mọ̀ wáyé àti jàmọ́ àtọ́kọ́ jojúmọ́ ni yóò mọ̀ wáyé sọ ẹ́ rí pé òun ti pọ̀ ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ yẹn ti pọ̀ ìjáde nǹkan alákọ̀ọ́kọ́ tí a rò pé bóyá ó fa nìyẹn àtàní ìkẹlẹ̀ kejì annahu laysa lahu badalun khilaful jumu'ati wal jama'a wọ́n ní ìkẹlẹ̀ kejì ni pé kò sí pààrọ̀ kò sí nǹkan tá a lè fi jàrọ ìrun ìdì méjèèjì yàtọ̀ fún ìrun jumu'a a fi fa inna salataha fi baytiha az-zuhra huwa جمعتها فإن صلاتها في بيتها الظهر هو جمعتها wọ́n ní torí kóbìnrin kírun nílé rẹ̀ kó kírun zuhu nílé rẹ̀ òun ni júmọ́ àti ẹ̀ òun ló járọ̀ òun ló jẹ́ pààrọ̀ fún júmọ́ àti òlọ so bẹ́tí wọ́n yìí kò sí nǹkan tá a lè fi pààrọ̀ rẹ̀ àtàlítù wọ́n ní gbìyànjú ẹlẹ́kẹta tá a rò pé bóyá ó lè jókun fa anáwó kùrú jù lọ sọ̀rọ̀ لذكر الله فهو شبيه, فهو شبيه بالحج من بعض الوجوه وني إرعيد إجاد لو تقاقاني خروج إلى الصحراء أمو فيتهم ببيبي شريف كل كل دا كل كما كيرعيد عيد نينو مشالاتي نينو مشالاتي ني أوا دبوا باون يشمن كيان أجاد لو تقاقاني أجاد لو annahu khurujun ila sahra ìkírọ̀ eid ìjáde lọ sí pápá ni li dhikrillah fún ìrántí ọlọ́run ọba fahuwa shabihun bil hajj wọ́n ní ọjọ́ hajj min ba'dhi wujuh láwọn àláwọn ojú pànà kan ó gbàjọ hajj ولهذا كان العيد الأكبر في موسم الحج موافقة للحجيج wọ́n ní wọ́n ní torí àtọ́fíjẹ́ pé ẹ̀yìn jù ńlá ọdún ńlá ọdún léyá ẹ̀rí pé àsìkò hajjù ni a máa ń ṣe nígbàtí a bá ń ṣiṣẹ́ hajjù àsìkò hajjù náà máa ń ṣe muwafaqatan lil hajij wọ́n lé léyìí báyìí ìdọ́gba pẹ̀lú àwọn pẹ̀lú alálàájì nìyẹn خروج النساء لصلاة العيد بغير ذوات الأيهات wọ́n الشافعية ودي wọ́n dé ìjáde àwọn obìnrin lọ kírun eid pẹ̀lú pé kọ́mọ̀já àwọn obìnrin àwọn obìnrin gbajúmọ̀ àwọn obìnrin àwọn oní àìhà kọ́lá ìmáàmù Nawawi yìí fil majmu' alimáàmù Nawawi tọ́ nínú al-majmu' ní mujalladu ẹlẹ́ẹ̀karùn-ún page 13 قال الشافعي والأصحاب رحمهم الله وني الإمام الشافعي àtàwọn tí wọ́n jọmọ ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jọmọ kéwu wọn àtàwọn al-ashab òun làwọn èèyàn alimamu shafi'i torí pé alimamu nawawi shafi'i làwọn náà shafi'i yìí mazhabu ni wọn kọ́lọ̀ wa kó bá kí pé tí wọn ò kí ń ṣe àwọn al-aihat zawatul aihat wọ́n láà fẹ́ fún wọn kí wọ́n lọ kírun kí wọ́n lọ kírun eid wa amma zawatul aihat wọ́n ní ṣùgbọ́n obìnrin tó bá já wọn èèyàn ńláńlá fa yukrahu huduruhun wọ́n nírò àwọn bẹ́ẹ̀ a kórìíra kí wọ́n kírú àwọn ìyẹn kí wọ́n lọ kópa níbi ìran eid ila an wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ débi pé wọ́n bá débi pé wa idha kharajna ustuhibba khurujuhunna fi thiyabin bizlati wọ́n ní táwọn obìnrin yóò bá tiẹ̀ wá jáde táwọn obìnrin àwọn àwọn obìnrin àwọn èèyàn ńláńlá tó bá tiẹ̀ jáde ustuhibba khurujuhun wọ́n ní afẹ́ ṣẹ̀rí afẹ́ pé kí wọ́n jáde yẹn ìjáde wọn kó jẹ́ fi àwọn aṣọ àwọn yúnífọ́ọ̀mù tí èèyàn máa fi ń ṣiṣẹ́ yẹn bí àwọn apron bí àwọn aṣọ téèyàn fi ń bí àwọn aṣọ tẹ àwọn mẹkáníìkì àwọn aṣọ tẹ télọ̀ àwọn ìtànpè ní bísílà nìyẹn kọ́mọ̀ já àwọn aṣọ àwọn aṣọ yáyí ńláńláńlá so kí wọ́n jáde fèsì yáàbìn bísílà tí wọ́n jáde pẹ̀lú aṣọ iṣẹ́ wà láyé basna máa yóò ṣàhìrò hún wọ́n ní wọn gbọ́dọ̀ wọ aṣọ tí yóò mú wọn hàn wípé èèyàn ńlá ni wọ́n àwọn aṣọ tí ó ṣàfihàn wọn pé èèyàn ńlá ni wọ́n kan gbọ́dọ̀ wọ́ wa yustahabbu an yatanazzafna bilma wa yustahabbu an yatanazzafna bilma wọ́n ní a sì fẹ́ bẹ́ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀rí àfẹ́ kí wọ́n ṣe ìmára pẹ̀lú omi kí wọ́n wẹ̀ kọ́fù mi wẹ̀ wáyé kúrò láwùn náà tí a dẹ̀ kórìíra fún wọn kí wọ́n lo perfume wọ́n gbọ́dọ̀ lo perfume hádà kúlù ṣùkùnmù àjáì aláwátí láyùsàhìnà wọ́n ní owó lè tàṣọ ìdájọ́ àwọn arúgbó ni àwọn tí jẹ́ sí pé wọn wu àwọn lè àwọn èèyàn mọ́ àwọn èèyàn ní bùkátà sí wọn mọ́ torí pé wọn ní wu àwọn èèyàn mọ́ wà náà ṣòwò ìhìnà àtàwọn obìnrin tán bá jọ bí tiwọn wà á mọ̀ wọ́n ní ẹ̀wá rí àwọn ọ̀dọ́bìnrin wàdáàtù jamal àtobìnrin tó rẹwà àtẹni tó rẹwà ní obìnrin wà mọ́ ń tù ṣáhà àtàwọn obìnrin tí ẹ̀mí yìí ó máa dá tòlótòló sí wọn lọ́rùn àwọn obìnrin tí máa wù ni fàyúkọ̀rọ̀ hùlàhùnà ṣùdúr wọ́n láà kó di àgbákò lima fi dhalika min khawfi alfitnati alayhinna wa bihinna kí fitna má lọ ṣẹlẹ̀ sí wọn kó má jẹ́ páwọn èèyàn mọ̀ wá lọ ṣẹ́bùrú wọn ó mọ̀ lọ rẹ́pù wọn àbáwọn èèyàn lọ mọ gba nọ́mbà wọn àbáwọn èèyàn lọ mọ oríṣiríṣi bẹ́ẹ̀ àbí kó má jẹ́ sí páwọn èèyàn náà mọ rí fìtínà lára wọn kí fìtínà má ṣẹlẹ̀ sí wọn kí fìtínà sì má tara wọn ṣẹlẹ̀ tẹ́lómi tẹ́lómi ọmọ wa ti tẹ́lómi ọmọ wa ti wọ́n ran wọ̀n ní ìdí kí ló dé ti rá àwọn obìnrin tó yẹ sí ara rẹ̀ wá lélẹ̀ mọ́ ní wá ń ṣe wìwìrì bí epo gbóná orí rẹ̀ ti tásì torípó ráwọn obìnrin so ń torí àwọn nǹkan yẹn fa in kí wọ́n tàbá sọ wípé haza mukhalifun haditha ummi atiyata al-madhkur àpéyìn tẹ́ wá sọ yìí ó yapa hadithi umu atiya tí a ti sọ yẹn tó ní àwọn ọ̀dọ́bìnrin náà àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń dọlọ́mọge àwọn tí wọ́n gbélé gbogbo wọn kan jáde hadith tẹ́ sọ yìí tako kólìnà wọ́n látọ̀ yí pé sábàtà fi sahihayn wọ́n ló fẹsẹ̀ múlẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ ní Bukhari àti Muslim àti Aisha radhiyallahu anha tí wọ́n gbà wá látọ̀rọ̀ Aisha kọ́nà kọ́bà kẹ́ qala tó sọ yí pé law adraka Rasulullahi sallallahu alaihi wasallam ma ahdatha an-nisa'u lamana'ahunna kama muni'at nisa'u bani Isra'il law adraka Rasulullahi sallallahu alaihi wasallam ma ahdatha tó bá jẹ́ sí pé ànábì bá tó bá jẹ́pá ànábì sí ń sẹ̀mí tó fi rí tó fi bá nǹkan tí àwọn obìnrin dálẹ̀ láyé lónìí lásìkò táwa wà yìí tó bá rí nǹkan táwọn obìnrin ti dálẹ̀ ni ànábì ò bá kọ̀ fún wọn ká má máa jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀ annal fitana wà asbábà sharri wọ́n ní àti nítorí wípé fitina àwọn fìtínà àtàwọn okùnfà burú fi hadhihi al-a'sar láwọn àsìkò táwà wà yìí kathiratun ó pọ̀ gan bi khilafi al-'asr al-awwali wallahu a'lam wọ́n ní yàtọ̀ sí àsìrò àkọ́kọ́ tánàbí sẹ̀mí nínú ẹ̀ ọlọ́wọ́n ba ló ní mẹ́jù ẹ wo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ káwà wò sí àwùjọ hijab ẹ̀rí tó yẹ pé ọ̀tọ̀ ni ọ̀dà tí wọ́n kùn tètè ọ̀tọ̀ léléyìí tí wọ́n kùn sí orí imú ọ̀tọ̀ léléyìí tí wọ́n kùn sí péńpéjú ọ̀tọ̀ léléyìí tí wọ́n kùn sí tí tún tọ́ kókòkó sí iwájú orí báyìí ní àárín ojú méjèèjì ọ̀tọ̀ tó ni pankéèkì ọ̀tọ̀ tó làwọn aṣọ tó jẹ́ sí pé ẹ mọ̀ ya máàpù tó wà lítàlẹ̀ aṣọ yẹn àwọn oríṣiríṣi àgbákò ọ̀tọ̀ ni irun ọ̀tọ̀ ni irun tó jẹ́ sí pé àfà oríṣiríṣi àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìfẹ́ pé ẹmọ àwòkú ọlọ́run torí ọlọ́run tí awá kí ìdì náà la ṣàgbákò báyìí àti awá kí ìdì a sì ní lọlé pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmí ò ní báyìí ọ̀nà ọlọ́run délé pẹ̀lú wòkúwò ó tó wá dé ìdì tán ó tó wá mọ ya fọ́tò pẹ̀rẹ̀ rẹ̀ mo mọ ya fọ́tò bá ṣe ń ya apá náà mọ iye bá ṣe ń ti kan síwájú mọ́ ti kan sẹ́yìn ni wọ́n ma lọ́jú pọ̀ ní wọ́n ma yọ́nu sẹ́gbẹ́ kan wọ́n fẹ́ ya fọ́tò wọ́n fẹ́ jẹ oríṣiríṣi sáì níbi fọ́tò bẹ́ẹ̀ ni wọ́n ma ná bàtà àgbákò èyí ìrún tán wá kí gan wọn ní kí ìrún gan ọ̀pọ̀lọpọ̀ wọn ní bá ọ̀tọ̀ ní báàgì tí wọ́n kọ́ wọ́n fi báàgì kọ́pá èyí ò lásán ọlọ́run ọmọ èyí tó bá dé ẹ̀dá tó tẹ́lẹ̀ ọlọ́run ọba ẹ jẹ́ ká wo orú nǹkan yẹn tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ń sìn ẹ jẹ́ ká wo nǹkan tí àwọn onímọ̀ pàkíyèsí wa nígbà táwùjọ dáa kẹ́sẹ̀ ìgbà yẹn jẹ́ wọ́n sọ pé àwọn obìnrin tó bá tún fèrè kánmọ́ jáde kọwàá jẹ́ nìsìn torí tọ́lọ́run bá ẹwù nǹkan tí ń tẹ̀lẹ̀ láwùjọ wáyé sàwọn pariwo wípé fàsáàdì pọ̀ láwùjọ fàsáàdì pọ̀ láwùjọ pé ìbàjẹ́ pọ̀ ìbàjẹ́ pọ̀ wọ́n rẹ́pọ̀ àwọn èèyàn wọ́n ṣe kí níta gbogbo àwọn nǹkan yìí náà nǹkan àwọn nǹkan tẹ́pọ̀ àwọn èèyàn líle yojúmọ́ tí ó máa lápa nínú ẹ̀mí wọn ọlọ́ọ̀bá kó láwọn kó sànú wa àsọpọ̀ àwọn tí ń rẹ́pù dá aláburú ni wọ́n wọ́n jẹ ìyà wọn lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n tá ń sọ ní pé àwọn okùnfà rẹ̀ náà ká jìnà sí ká jìnà sí gbogbo àwọn ìgbàjọ́ àwọn máa obìnrin tí wọ́n àwọn ọkùnrin tí wọ́n ràn wọ́n rán kóríkù ok wọ́n ní ìtaha ọ̀rọ̀ bàbá wa alimamu nawawi nínú almajmu' rẹ̀ ó parí síbi kóríkù wọ́n ní lásìkò táwọn wà yìí ó tún wá ní agbára ju àsìkò tán sọ yẹn lọ náà ẹ̀tún wá sẹ́rí sẹ́rí ọ̀rọ̀ tí bàbá tó sọ yìí àwọn tún wá sọ yìí pé láwùjọ tiwa ó tún burú jù àwùjọ tí bàbá ti ń sọ̀rọ̀ yìí lọ torí pé bàbá ti ń sọ̀rọ̀ yìí ni Sheikh Salih bin Fawzan al-Fawzan wọ́n ń sọ̀rọ̀ ní Saudi Arabia tọ́tù sọ wípé wà fi àásìrí náà àṣáàdì gbogbo aláìsí wọn láwùjọ ẹni bóyé tó ń rí bóyé tó ń dáa tó lẹ́sìn ẹ̀dá kan lọ́dọ̀ tiwa wá ń kọ́ kí làwọn lè fi qualify tọ̀dọ̀ tiwa báyìí sìn kí la lè fi kọlífà ìtọ̀dọ̀ tí wọ́n torí tọ́lọ́run nígbà táwọn ará Saudi báwùjọ yẹn ti mọ́ tó yẹn wọ́n sọ ikú wà fi àtìrínà àṣàd àjẹ́páwọ̀ tó sọ pé wà fi bí àtìnà láwùjọ ti tàwa yìí nínú ìlú tàwa ó tún lágbára wa qala alimami Al-Jawzi wọ́n sọ nínú tírà wọn tí wọ́n pè ní ahkamu nisa ìdájọ́ àwọn obìnrin page 38. eight wọ́n ní qultu wọ́n làwọn sọ pé qad bayyanna anna khuruja nisa'i mubahun wọ́n láti sọ wípé ìjáde àwọn obìnrin ní tó tọ́ ni lakin idha khifatil fitnatu bihinna wọ́n ní ṣùgbọ́n tá a bá ń bẹ̀rù pé fitna ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn táwọn obìnrin bá ń jáde aw hunna àbí fitna ó jẹlẹ̀ yóò jáde látọ̀dọ̀ wọn fitna ó tẹ̀lẹ̀ sí wọn àbí ó jáde látọ̀dọ̀ wọn falimti náà ìmìnà kòrújì afdal wọn ni ká fáwọn obìnrin ká má jẹ́ jáde lọ́lọ́lá jùlọ lẹ́yìn náà ni sáà sọ́dẹ̀ awwal wọ́n tó obìnrin àkọ́kọ́ àwọn obìnrin àkọ́kọ́ àlùmọ̀ yìí ala ma náta wà á zaman alayhi wọ́n ní ìṣesí táwọn wà lórí ó yàtọ̀ fún ìṣesí tí àwọn obìnrin àsìkò yìí dàgbà lórí Ibnul Jawzi náà ń sọ yẹn o ẹwù àtìgbà tí Ibnul Jawzi ti kú wọ́n sọ pé àwọn obìnrin àkọ́kọ́ àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n tẹ̀mí pẹ̀lú ànábì àwọn ìtẹ̀mí tí wọ́n yàtọ̀ sí nǹkan táwọn obìnrin àsìkò tòní tí wọ́n ń dàgbà lé lórí wàkàtàlíkà rìjàd bẹ́ẹ̀ làwọn ọkùnrin jọ̀hún náà yàtọ̀ fáwọn ọkùnrin sí ṣébà ń sì àwọn obìnrin sí ti yàyàkúyà àwọn ọkùnrin sí ti yàyàkúyà ẹ̀rí Ibn Jawzi ń sọ bẹ́ẹ̀ lásìkò ti wọn ẹ̀dá fún bóòlù àsìkò ti wá torí tọ́lọ́n Ibn Jawzi Ibn Jawzi ń sọ bẹ́ẹ̀ láwùjọ ti wọn bóòlù àwùjọ ti wá torí tọ́lọ́n ọba intaha ọ̀rọ̀ Ibn Jawzi parí síbi yá ẹni wa Salih ibn Fawzan al-Fawzan sọ wípé nǹkan tí Ibn Jawzi gbà lérò pẹ̀lú wípé àwọn obìnrin àkọ́kọ́ yàtọ̀ sáwọn obìnrin ìsìn wọ́n ní oní pé kánù ala wara'in azimi àti páwọn ọkùnrin jọ̀hún yàtọ̀ sáwọn ọkùnrin ìsìn wọ́n ní ìtumọ̀ ní pé kánù ala wara'in azimi àwọn ọkùnrin àtàwọn obìnrin jọun wọ́n wà lórí ìpayà ìpayà wọ́n wà lórí ìbẹ̀rù ọlọ́run tó tóbi ìjìnà tí nǹkan tọ́lọ̀bà àlékẹ́lá ṣe léèwọ̀ tó tóbi wọ́n wà lórí ẹ̀ wọ́n tóbi gan ní ìjìnà sí ìntọ́lọ̀bà àlékẹ́lá ṣe léèwọ̀ wọ́n tóbi gan ní ìpayà ọlọ́run ọba yàtọ̀ ayé òde òní wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ ta ti kó wáyé al wọ́n ní wàá lóbìnrin alimuslimatu ọmọ ìyá mi lóbìnrin mùsùlùmí anakuru jaki ní sọláàtì eid wípé ìjáde rẹ lọ kírun eid masmuhun bihi wọ́n fún ọ nígbà láàyè bẹ́ẹ̀ shar'an nínú òfin ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà fún ọ ní ìgbà láàyè kó jáde bí shartil tizami bí shartil wal ihtisham wọ́n ní pẹ̀lú májẹ̀mú pé kó dún ní mọ́ súnà àtẹ̀kọ́ ìsìláàmù tó bá fẹ́ jáde yẹn

lilfitnati wọ́n ní kò ń ṣe èròǹgbà wa èròǹgbà wa èròǹgbà obìnrin tó fẹ́ jáde kò ń ṣe pé tó pọ́ lọ display ọ̀ṣọ́ rẹ̀ ni tí a ẹgbà lọ́dún yìí <laughs> ẹgbà pé èmi kíní kan ìlú Ìlọrin kan ni èmi táwà kan ọjà yá kan ni ọlọ́run kí àwa igẹ́ àwa <laughs> ẹ mọ̀ pé yín mú jábẹ́

láwọn àyè kan tó ní wọ́n tó máa ń kọ́ ìrìn rìn àwọn obìnrin tó máa ń kọ́ rìn rìn bí yóò ṣe máa lọ́pọ̀ bí pẹ́pẹ́yẹ wọ́n tó máa sọ máa ìwọ ọmọ rírìn àti àwọn obìnrin tó ń kọ́ máa fi ń mì tọ́yẹ́ pé tábà ń rìn lọ́wọ́jú yàn àgbákò ni àgbákò ni aburú waju èèyàn tábà ń rìn lọ́wọ́jú yàn àti kéèyàn máa rí lo ẹ̀kọ́ Islam bàbá pàdé rẹ bàbá ń bọ̀ wájú rẹ tó ẹ́ tó ẹ́ sí pé ẹ̀mí yìí ó ti dàrú nítorí àwọn ìrìn àwọn ìrìn tí o da tó ń rìn àtàwọn aṣọ aṣọ tó yẹ pé asọ zìnà aṣọ zìnà jẹ tí wá pọ̀ níta báyìí nísìn àwọn torí ọlọ́run bá wàláhì obìnrin ó wà aṣọ nísìn bí ẹni pé wọn wọ̀ kankan nítorí yẹn yóò fún mọ́ wọn yóò lẹ̀ mọ́ wọn tó yẹ pé gbogbo bára wọn ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe rí kò ń ṣe pé bóyá ẹ̀kàn nítàbí mọ̀kán wá sọ ni pé ẹ̀sáàrí pé kìíní eléyìí kèése awọ ara lásán eléyìí ẹ mọ̀ fún nǹkan wà lókè awọ ara yẹn bẹ́ẹ̀ rí bí ẹsẹ̀ wọn ṣe rí gẹ̀gẹ̀gẹ̀ sí ẹ̀bùbọ́n náà ti dáwọn ẹ̀lẹ́ ṣe rí torí bí ká sọ yóò fún mọ́ wọn dé gbogbo ara wọn wá rí pátá bọ́lọ̀ ti da gẹ̀gẹ̀gẹ̀ tán bá bọ́ra lẹ̀ bí wọ́n ṣe rí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lásán nǹkan mí ń bẹ láwọ ara ẹlẹ́fìmọ̀ pé fún àwọn nǹkan ẹ̀dàmù nítorí ọlọ́run ọba irú àwọn aṣọ wo nílé ẹjá bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn aṣọ zìnà nílé àwọn aṣọ tí ń bá àwùjọ jẹ́ nílé báyìí àwọn aṣọ tí ń bá àwùjọ jẹ́ nílé kọ́nà ọba kó sanú wa obìnrin ní ọwọ́ aṣọ mi báyìí ẹ mọ ẹ sì mọ rí orí pa àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ń bẹ̀ irú àwọn ẹ̀yẹn rèé àwọn ọkùnrin ti rí wọn

ìwọ̀n àwọn ìwọ̀n àwọn kí lè lè torí ọlọ́run bá ẹjá pààrọ̀ ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kì í rọ́sọ mẹ́rin káàkiri obìnrin mùsùlùmí náà ni wọ́n àwọn obìnrin ní wọ́n mọ̀ á bẹ̀rẹ̀ wọ́n mọ̀ á bẹ̀rẹ̀ níta gbangba wọ́n máa bẹ̀rẹ̀ lójú àwọn ọkùnrin ìjábẹ̀ ìrọ̀nà ọba Allah subhanahu wa ta'ala hijabu tó lọ́ba àríkà láta àwọn obìnrin mùsùlùmí láti láti wọ̀ àwọn obìnrin ọ̀wọ́ mọ́ wọn wọ́ wọ́n ma àwọn obìnrin ní sinmi wọ́n ti wá kórìíra hijab wọ́n kórìíra rẹ̀ gẹ́gẹ́ tó bá ti wá rẹ́lì tó fẹ́ máa wọ̀ wọ́n tún gbógun tì gbogbo àwọn nǹkan yẹn wọn láwọn ń sọ làjú àwọn làjú náà ni àwọn làjú náà ni ẹ̀dá kò tó rọ́ lọ́wọ́ bá ẹ̀dí ká bẹ̀rù Ọlọ́run bá àwọn tá a bá rí tí ń bá òjò jẹ́ báyìí láwọn obìnrin ẹjá mọ́ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn ìyá ìyá gan àwọn gan oníbàjẹ́ ni wọ́n àwọn ìyá aṣọ táwọn ìyá wọ̀ ọ̀dá káńbìnlé àwọn ọmọ àwọn ìyá gan wáṣọ tó dá ṣé báyìí sìn so ó ti wá di pé gbogbo àwùjọ ó ti wá pin èkìn àwùjọ ti wá bàjẹ́ pẹ̀lú wọ̀kúwọ̀ ṣé báyìí sìn so àtọwà wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtọwà wọ̀ délé ọlọ́run àwọn yóò tó wá wọn wáṣọ burúkú wá sí mọ́sálásí ọlọ́ì àwọn yọ́mọ̀ wọ́n ní torí pé àwọn ẹ̀mí wọ́n ní aṣọ yúnífọ́ọ̀mù nọ́ọ̀sì ẹ bá wáṣọ yúnífọ́ọ̀mù nọ́ọ̀sì báyìí aṣọ aṣọ aṣọ jìnà làwọn nọ́ọ̀sì rán torí ọlọ́run bá kí ló dé torí pé ń ṣe nọ́ọ̀sì ṣé ń ṣe nọ́ọ̀sì lọ́fẹ́ làlùsí àmọ̀ rẹ fẹ́ bàjẹ́ sí àwọn aṣọ gidi tó òun máa fábẹ́rẹ́ jábọ́ ni àbẹ́yìn ò ní rábẹ́rẹ́ gún bẹ́yàn bá wáṣọ dáadáa gbogbo àwọn nǹkan báyìí ẹjá fún ẹjá kíyèsí gẹ ẹjá kíyèsí ẹ́ àtúnbá ìsìlátù àtúnbá délé àlùwàlá mọ́sálásí ilé àlùwàlá mọ́sálásí ìsìlátù fún tẹ́lẹ̀ ìrúkú ilẹ̀ tó máa rí tẹ́bá délé àlùwàlá ẹ́ mọ́sálásí náà àtúnrin tí ọ̀dá àwọn obìnrin tó ń ya gèlè nínú mọ́sálásí jábẹ̀rọ lọ́wọ́ bá lọ́sùn fáwọn tààrin jábẹ̀rọ lọ́wọ́

ọba aláàánú ọba alágbára ọba tó ga ju gbogbo nǹkan lọ tó sì wà níbi tó ga kó fi àánú rẹ̀ eléyìí tí ó ga kó fi dẹ́nì kọ̀ọ̀kan wá lò gbogbo àwọn tọ́nà ọba àníjẹ láti ó ti sí rọrùn fún láti máa tẹ̀sìn láti dúró tì lọ́kùnrin àti lóbìnrin ọlọ́mọdé a máa padà sí aburú àwọn èèyàn wa àwọn mọ̀lẹ́bí wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn bàbá wa tọ́lọ́wọ́n bá lọ́sùn fún àtàlà òjì tẹ̀sẹ̀ rọ̀ lọ́rùn tí wọ́n sì wà nínú wọ́n wà nínú fẹ́nu wọ́n wà nínú bídà ọlọ́run bá tọ́lọ́run kọ́ bá fọ̀nà mọ́ wọn àwùjọ wa ọlọ́run mọ́sàbà fọ́ mọ́ àwọn ìjọba wa ọlọ́run mọ́sàbà kọ́ wọn mọ́ ṣe ọlọ́run mọ́sàbà wa darí wọn ọlọ́run mọ́sàbà tọ́ wọn sọ́nà ọlọ́run bá mọ́jẹ kan ṣiṣẹ́ aláàjọ kan sọ́nà ọba subhanaka alhamdulilayi أشهد أن لا إله إلا أنت أستغفرك olùbẹ̀rẹ̀ pé wọ́n pè kí ní kàní ìkànnà nínú fatima jẹ́ ó ní ẹ̀tọ́ àti pé kí ni ìdájọ́ rẹ̀ láti lò jẹ́ tọ́ láti lò ìkànnà nínú fatima nǹkan tó ń pè bẹ́ẹ̀ igi kan ni igi yẹn ó dàbí ó dàbí ó dàbí ìka báyìí ó dàbí ìkan náà ni bẹ́ẹ̀ ni igi yẹn ṣe rí ó máa ń sopọ̀ nígbà pé yẹn bá di ọwọ́ pọ̀ báyìí mo ti rí rí wọ́n ti fi hàn mí rí òun náà ń pè ní ìkan náà nana Fatima ṣòye kan náà ìyá wa Fatima gẹ́gẹ́ ẹ̀ lè rí yòó láyé mọ́ àṣùgbọ́n igi yẹn so ìgbà tí mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ṣe béèrè lọ́wọ́ mi gbà yẹn tó fi hàn mí láwọn obìnrin tó fi hàn mí torí wọ́n béèrè béèrè lọ́wọ́ mi nípa rẹ̀ náà ni so mo wá ní kí wọ́n fi nǹkan yàn mí kan jẹ́ kí n rí wọ́n jẹ́ kí n rí mo rí wọ́n wá ní pé wọ́n máa fi ń ṣe wọ́n máa fi ń ṣe oògùn ìbímọ rọrùn fáwọn obìnrin aboyún pé tó bá ti rẹ́ sínú omi tó bá mú ó máa ń jẹ́ kí àwọn obìnrin aboyún kí wọ́n ọlọ́run máa ń lo sáwàrí kan bímọ rọrùn kan bímọ pẹ̀lú rọrùn so àgbà tí mo wá rí nǹkan yẹn mo rí pé kò sí nǹkan tó burú ń bẹ̀ so yíba ní sìn so aboyún tó wá fẹ́ máa mú tó bá jẹ́ pé wọ́n ní wọ́n máa ń sàǹfààní pé kóbìnrin kó rọmọ bí rọrùn kò sí kan tó burú mẹ́ ṣẹ̀rí àwòtakò síbà ní sí torí pé eh, igi yẹn halali ni so igi tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti fi sàǹfààní ni kò sí nǹkan kan tó sọ díwọ̀ so ká mú igi yẹn ká rẹ sómi ká máa yọ omi rẹ̀ mu díẹ̀dẹ̀díẹ̀ so ká lè bímọ pẹ̀lú ìrọ̀rùn nígbà tí ọlọ́run bá nígbà tá a bá fẹ́ bímọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà oníbèrè pé báwo ni èèyàn ṣe máa gbọ́ èèyàn lẹ́ni tí kò lè gba àwẹ̀ tí kò sí ní tálíkà ní environment tí ó wà tó jẹ́ kí ẹni yẹn náà ló jẹ́ tálíkà jùlọ ládùúgbò báwo ni ẹ ṣe máa ṣe. Nam, ìbéèrè tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àwẹ̀ ni. Uh, eléyìí ti ràn wá létí pé àwẹ̀ ti ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ ẹnu àsìkò tó kù yìí ọlọ́run mọ́tàjọba wa láyọ̀ ọlọ́run já gbàlejò rẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú dáadáa ọlọ́run ọba kó sì yọ̀ǹda àwọn tẹ́nu rẹ̀ ọlọ́run ọba kó yọ̀ǹda rẹ̀ fún wa ọlọ́run kó sì gbà lọ́wọ́ wa ikhlas táàfì sí ọlọ́run ọba nínú àwẹ̀ ọlọ́run mọ́tàjọba fún wa àwọn àfáà wa tí wọ́n tún wọ iṣẹ́ oṣù kan iṣẹ́ àtikára ìmọ̀ dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ ọlọ́run mọ́ṣẹ́ bá wa pẹ̀lú wọn ìmọ̀ àmàlò ọlọ́run mọ́ṣẹ́ bá wa jẹ gbẹ̀ fún wọn àlàáfíà ara òye àtọgbọ́n ọlọ́run mọ́ṣẹ́ bá wa fi máa bá fi ta wọn lọ́rẹ̀ ẹni tí ó fẹ́ bọ́ọ̀yàn nínú àwẹ̀ ẹni tí ò lágbára ti gbàwẹ̀ pẹ̀lú ìdí kan sí kejì nínú àwọn ìdí tí sẹ́ríà ní òun fojú fò fún yẹn láti má gbàwẹ̀ tí bá ń bẹ pẹ̀lú yẹn tó yẹ kó sẹ́ríà ti gbé kalẹ̀ pé kẹ́ni yẹn kó bọ́ aláìní tí wọ́n ní báwo ni ṣe bọ̀ wọ́n wá fi àwọn nǹkan kún wọ́n ní tó ìjẹ́ sí pé àwùjọ bíi tẹ́ni ẹ wà kò sí aláìní ń bẹ̀ òun nìkan náà lọ́ta líkàjù so nǹkan bíi mẹ́ta nìyẹn aláwọ̀kọ́ ni pé bí wọ́n ṣe bọ́yàn òun náà ni kéèyàn fún aláìní ní oúnjẹ ìsinu àbí kéèyàn fún oúnjẹ sàárì tẹ́yàn bá ti lè fún oúnjẹ ìsinu èèyàn ti bọ́yàn fún tọjọ́ yẹn nìyẹn àwọn ọjọ́ yẹn èèyàn ti yanjú ẹ̀ pẹ̀lú bí bọ́yàn nìyẹn àbíyàn fún aláìní ló ń jẹ sàárì fẹ́lá ní èèyàn ti bọ́ lọ́jọ́ ìyẹn ó ti rọ́pò àwọ̀ ẹjọ́ yẹn ìtumọ̀ yẹn pé eléyìí tó bá ló méjèèjì ni ó lè jẹ́ pé ìsinú lèyàn mọ ó sì lè jẹ́ sí pé mọ kò ń ṣe pé àti sínú àti ni sínú nù náà ilé ìta bá fẹ́ mú náà bá ti bọ́ yẹn yóò jẹ oúnjẹ gidi léèyàn tí máa ń jẹ bọ́mọdún àbí tí máa ń jẹ bẹ́ẹ̀ ní ìdí fún yàn kò jẹ́ pé oúnjẹ tí ìwọ náà máa ń pé ìwọ fún ẹ ò lè jẹrú ẹ lọ́mọ wá fi bọ́ yàn tó bá yín sìn tó bá yẹ pé ráìsì ni á kẹ ráìsì yẹn tí ó ṣe dáadáa ní dèdè báwa náà ṣe máa ń jẹ tàbá fẹ́ jẹ tó bá yín sìn tàbá máa ń fẹ́ràn jẹ àfẹ́ràn sí tó bá jẹ́ pé ja ni àfẹ́jà sí tàbá máa fi ń jẹ àfìsí tó bá yẹ pé ráìsì àtẹ̀wá ni á sè é tó bá jẹ́ pámọ́là ni á fọbẹ̀ sí i á fi ẹran sí i tó bá jẹ́ pé búrẹ́dì ni á ẹ̀wà pẹ̀lú ẹ̀ àbí dín ẹyin sí i wá mìírà tí ó gbádùn káfi so tí ó sá jẹ oúnjẹ oúnjẹ gidi pé bá yín sì òun láti bọ èèyàn tá a fẹ́ bọ́ sóye náà ẹni tó wá jẹ́ pé ládùúgbò tó ń wà ọlọ́run mọ̀ sàánú àdúgbò púpọ̀ kó gbé wá dúgbò tiwa aláìní pọ̀ ládùúgbò tiwa bàjẹ́ àdúgbò àwọn aláìní làwọn ń gbé tó yẹ báyìí ẹni tí ò bá tá aláìní ládùúgbò tiwọn kó gbé wá sádùúgbò tiwa àbẹ́ tó wáyé pé ìlú ìlú tó ń wà kọ̀tá láìní ńlẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tó yẹ pé ìlú ìlú tó ń wà kọ̀tá láìní ńbẹ̀ kó fi ránṣẹ́ sí nàìjíríà àwọn aláìní ńbẹ̀ ń bì tí wọ́n ní bùkátà sí ìgbà míì tẹ́yìn bá wà nílé òkèèrè ìgbà míì kò sálà ní tó fẹ́ gbé fún kó akẹ́gbìyànjú láti jẹ́ kó mọ iye Eh, ntí iye owó tí èèyàn fi bọ́ yàn lọ́dọ̀ tí wàá wà sọ fún pé kó fi irú owó yẹn rántí àwọn bá tọ́jú oúnjẹ ń bí tábà bá sọ owó yẹn di oúnjẹ tó rà ní owó rọ́pò rẹ̀ oúnjẹ náà lásọ owó yẹn di adẹ̀tí má dédé tí yọ́bọ èèyàn kan adẹ̀tí mọ̀ so yọ́wà sẹ́ndì ẹ̀ á fi bọ́ èèyàn yìí so bẹ́ẹ̀ náà nírú àdúgbò tí ò a rí àwọn tí a gbé fún dáadáa tí wọ́n ní bùkátà sí tó bá jẹ́ pé kò rọrùn fún láti tẹ́ǹdì oúnjẹ yẹn bóyá ibi tó wà jìnnà kò lè róúnjẹ yẹn gan ránṣẹ́ àbí èyí tí ó tó oúnjẹ yẹn gan ránṣẹ́ gan tó ti pọ̀ kó fowó owó oúnjẹ yẹn kó fi ránṣẹ́ tí bá ní sìn wọ́n bá yanjú ẹ̀ náà ó ní ẹlẹ́ẹ̀kẹta ni pé òun nìkan láláì ní ládùúgbò yẹn sáláì ní tó jẹ́ yẹn ṣé aláìní tó yẹ pé ó ní ó lè ṣe olówó lọ́wọ́ láti ti sára yẹn àbí kò ní eré tá à ń gbọ́ nínú ìbéèrè yẹn ni pé òun nìkan láláì ní ládùúgbò yẹn ni torí pé àdúgbò yẹn kò sáláì ní bẹ́ẹ̀ ṣùgbọ́n òun náà bóyá jáláì ní tó yẹn náà òun náà tó ń ó lágbára àti bọ́ọ̀yàn tí ò bá gbáwẹ̀ ó túmọ̀ sí pé aláìní rẹ̀ tún gbé pẹ́ẹ́lí lẹ́yìn tó lè bọ́ra rẹ̀ tán ó tún lè bọ́ ẹnu ẹlẹ́nu ó kàn jẹ́ pé ládùúgbò yẹn ajẹ́pàdùgbò àwọn olówó ní gbé nìyẹn ò tó fi jẹ́ pé tonti pé òun láǹfààní àti fún rẹ̀ tí ó yòó tí ó tún bọ́ọ̀yàn òun tó wà láìní ládùúgbò òun olówó ní ládùúgbò ti wà tí tó bá ti lágbára láti bọ́ọ̀yàn tó ti bó ṣe wù kó jálá ẹ̀mí tó láàrin àwọn tó ń wíyàn tó gbé ní bí ni ní tó ní ṣe pẹ̀lú àwùjọ tí èèyàn bá ń gbé ni tí bá ní sìn so wọ́n lè sọ pé ládùúgbò kì í sìn èèyàn sọ pé òun láláì ní ju kó ìjẹ́ pé ilé méjì lòun nìkan kọ́ ilé aláàrin mọ́tò mẹ́ta nílò òun ti ní tálíkà jù ládùúgbò wọn <laughs> ìmọ̀ ìmọ̀ ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bóyá àwọn àdúgbò tó ń gbé bóyá àwọn àdúgbò tó pé àwọn olówó hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ àwọn tọ́lọ̀ wà níkẹ́lá tó tẹ́ ayé fún bóyá àwọn èèyàn ń gbé ló fi jẹ́ pé òun aláìní jù láàrin wọn so tó bá jẹ́ pé léyìí ni so kò sí láì fi kó gbìyànjú kó wá àdúgbò míì mo kàn ń fi ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwàdà ni mo ń sọ pé àdúgbò tiwa o so kò ń ṣe pé bóyá mo mo serious pé kí ẹ̀gbẹ́ àdúgbò tiwa o ìgbàlérò bẹ́ẹ̀ o kó sáwọ́ àdúgbò tí wọ́n ti ní lébà ní kó wá àdúgbò òbí tí wọ́n ti ní tí ò ti sáláì ní sáláì ní ti wà ẹ̀ tí wọ́n máa wá àdúgbò tí wọ́n káàkiri nǹkan aláyè rẹ̀ o so kọ́ wá àdúgbò bí tí wọ́n ti ní tó gbé lọ fún wọn bẹ̀ wọ àdúgbò bí tó bá rí kó súnmọ́ jùlọ tó ìjọpá wọn aláìní wọ́n wà bẹ̀ tó gbé lọ so bákan náà mo tún gbọ́ ló ń gbẹ ẹnu bí táwọn ẹkù sí iná àwa náà a lè ṣiṣẹ́ rí àwa náà a lè ní ní àníyàn pé pẹ̀lú gbọ́ lọ́wọ́ bá èmi ò ní mọ̀ wẹ̀ òkèlè pé mo fẹ́ mọ̀ bọ́ọ̀yàn òkèlè pé kéde pé bọ́yá èèyàn lágbára ti gbà rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ máa ṣe ìtọ́rù sọ ìmí àwọn aláìní mo fẹ́ máa bọ́ wọn mo fẹ́ máa fún wọn lóúnjẹ nínú àwẹ̀ èèyàn mẹ́wàá mẹ́wàá wàhálà ìwúdà ká tó rẹ̀ èèyàn míì náà kó tó gbé èèyàn mẹ́wàá ibi tọ́lọ̀ ń kẹ́dé èèyàn míì gbé èèyàn márùn èèyàn míì gbé èèyàn kan ó dá o ṣé bá yìí tó fún obìnrin kó máa wọ ọ̀sọ̀ àwọn dọ́tọ̀ wọ́n ní tó dáa fún obìnrin kọ́ máa wọ aṣọ àwọn dọ́kítọ̀ ẹni tó bá ti jẹ́ dọ́kítọ̀ tó bá ti jẹ́ dọ́kítọ̀ ó lè wọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ti jẹ́ dọ́kítọ̀ náà ọlọ́pẹ́ ìmú yàn sí ìjọba ẹni tí ọba láti máa hàn tí ọba ti máa ti abẹ fún yàn àbí kọ́ lọ́mọ tọ́jú àwọn yàn kọ́ máa gbẹ̀mí wọn tí ò tẹ́yàn bá ti fẹ́ wọ aṣọ dọ́kítọ̀ sábẹ́ wọ hijabu rẹ lé lórí ìwọ àti èèyàn tí tó bá lẹ́tọ̀ àti rí ọlọ́mọ̀ kọ wàtọ̀ dọ́kítọ̀ ṣùgbọ́n kó wá máa wọ aṣọ dọ́kítọ̀ kọmọ wọ́ kọmọ fi dá wàhálà lẹ káàkiri àdúgbò tó lè bá yóò sínú ẹ̀kọ́ Islam tó bá yìí sìn so bó ṣe rí nìyẹn ó parí àrùn ibi náà lára dúró sí kọ́nà bàbá subhanahu ta'ala kọ́nà kó sọ wa tayọ ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé subhanaka Allahumma alhamdulillah أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته